tó lò fi ṣe ó fi ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ reagrant or whatever it is ta ló fún ní gbogbo right láti ṣe gbogbo yẹn ṣé orúkọ ẹ ti wà nínú will ni tí wọ́n ti kọ orúkọ ẹ̀ síbẹ̀ pé òun ló wà in charge everything hmm, èmi ò gbọ́rú ẹ̀rí láyé mi o ẹ wọ ẹ ká máa because iṣẹ́ wa a ní láti máa sọ̀rọ̀ ká fi máa educate àwọn other people so that hmm. irú nǹkan báyìí kò ní máa repeat ààrẹ hmm. ká ní pé ó gbé ọwọ́ ẹ̀ síbi tọ́wọ́ ń gbé gbogbo èèyàn ló máa máa yìn tó máa máa sá by now wípé o kú iṣẹ́ o hmm. ṣe dáadáa ẹni yìí sick yes ó sọ fáwọn ẹbí ẹ̀ hmm. in fact màmá tó sọ̀rọ̀ tán yẹn mo ṣáà kí wọn ní mẹ́sàn-án mẹ́jọ ni wípé wọ́n kú ìmọ̀ wọ́n kú ọgbọ́n àti òye because mo nífẹ̀ẹ́ bọ́n ṣe yànnà náà gbogbo ọ̀rọ̀ yẹn torí pé ó kàn gbé mi nínú ni mo ṣe pè wọlé otherwise màmá yẹn ti sọ gbogbo ọ̀rọ̀ yẹn pátápátá síbi tọ́rọ̀ wà nítorí pé wọ́n ní ẹ̀ṣẹ̀ kì í ṣẹ́ kì í déédéé ṣẹ́ láìsí náà hmm. Mm. oríṣiríṣi nǹkan tó ṣẹlẹ̀ kò sí kankan nínú wa tá a wà ń bẹ̀ náà òun ló ti kọ́ àwọn àbúrò ẹ̀ múra tẹ́lẹ̀ àwọn àbúrò ẹ̀ òdẹ̀ wá síbẹ̀ mọ́ ókè nígbà táwọn àbúrò ẹ̀ kọ̀ọ̀kan bá wá tí pa tí ò jẹ́ kán wọlé ńkọ́ ká mm. bá dá fẹ́ràn ká dá fẹ́ràn òun lọ̀rọ̀ pa yẹn bí èèyàn ní lọ́wọ́ ó dì sẹ́rù ó dẹ̀ yẹ kan yẹ ìdí ẹ̀ wò mm. because tí wọ́n bá tẹ̀kì legally ẹ̀wọ̀n ló máa kú sí bó ṣe wà yẹn ẹnu ẹ̀ tó le kòkòkò tó ń rojọ́ rojọ́ rojọ́ rojọ́ bí ẹni máa kú ẹni tó tó ń sọ̀rọ̀ tó ń sun ẹkún tó mi ẹyọ kun ò jábọ́ lójú ẹ̀ <laughs> ẹ̀ tí mọ̀ pálábò sí èèyàn nìyẹn ni ẹ́ mo wo gbogbo ẹ̀ gbogbo ẹ̀ ni mo wò àti part one àti part two àti gbogbo ẹ̀ ni mo wò ó ń sun ẹkún narrate story bí ẹ bẹ́yìn ṣe dùn mm. bí ó ti ṣe sọ pé àpótí ẹ̀yìn òun ti wó kinní kan um, you know ó dẹ̀ ń ké ó hmm. express ara ẹ̀ ó wà emotional hmm. omi ẹyọ kan ò dẹ̀ jábọ́ lójú ẹ̀ hmm. alábòsí èèyàn nìyẹn náà ẹ ẹ wo ẹ̀kọ́ leléyìí ẹ kó jẹ́ fún gbogbo wa bá a ṣe kẹ́kọ̀ọ́ lára àwọn àbúrò ègbin ọ̀run tí wọn ò dúró ti fámìlì wọn mo ti máa ń sọ pé ẹlẹ́nu rúrùn ló lámùyẹ bó ṣe lè wù kí èèyàn má sunwọ̀n tó bó ṣe lè wù ká má mọ̀ ṣe tó ẹbí èèyàn lẹbí èèyàn máa máa jẹ o. Hmm. bí bí bí àwọn àbúrò bá ti rò pé wọ́n lo lo àìsíkì wọn torí mi mọ̀ àìsíkì tán pé dání tí wọ́n lò tí wọ́n bá ti rò pé wọ́n lo àìsíkì wọn tí ẹ̀gbọ́n náà dẹ̀ mọ̀ pé òun ò lo àìsíkì wọn òkú ti kú àlèdókù lẹ́jọ́ pọt fún àwa tá a wà láàyè lélẹ̀ wà fún wípé káwa máa ṣe wọn tá a lè ṣe hmm. bóyá àwọn àbúrò àbẹ́gbọ́n ni wọ́n hùwà tí ò dáa ṣùgbọ́n káwa ṣe wọn tá a lè ṣe. bẹ́ẹ̀ni kí gbogbo èèyàn lè mọ̀ wípé a ṣe wọn tá a lè ṣe ká má ta wọ́n dànù gbogbo ìgbà tán bá ti wọlé ká gbà wọ́n mọ́ra pẹ̀lú ìwà wọn tí ò dáa mo mean àwọn àbúrò àwọn ẹ̀gbọ́n hmm. àwọn ẹbí tí ò sunwọ̀n ẹ má jẹ́ ká ta wọ́n nù bẹ́ẹ̀ yẹn hmm. àwọn tá a mọ̀ rí tá a tán mọ́ à ń bá wọn ṣe èèyàn e, e, e, ẹni gbogbo ẹ ń ṣiṣẹ́ ṣáríìtì náà ẹ ń fáwọn èèyàn ló ń jẹ ẹ ń fọ ẹ ń raṣọ síyàn lọ́rùn àmọ́ wọ́n rí náà tó tọ́ bá wá rí ẹbí èèyàn a sì jọta lọ ṣe wedding eh, eh, ọmọ àbúrò yín níbi tá a wà yẹn bóyá ẹ tí bá wa jáde nígbà tí bọ̀bọ̀ kan ọmọ yorùbá tó ń wábi tó máa sùn sí hmm, tí ò nílé tó wá ń tọrọ owó tó ní nǹkan wá owó tí mo tí mo ní mo fẹ́ fún lówó tí mo fún lówó ṣe rántí kò sẹ́ni tó mọ̀ rí ìnà kò ń ṣe bí mi kò ń ṣe bí yín. But for the mere fact pé ó jẹ́ èèyàn dúdú ó tún sọ yorùbá lẹ́nu àánú ẹ̀ ṣe ó ṣe mí nínú as much tá a bá lè ṣe yẹn fún ẹni tá a mọ̀ rí kò sí fámìlì kan tá a ti rí àwọn ọmọ kọ̀ọ̀kan tí wọ́n yọ tán yọ ọmọ pàpàǹlùgì kọ̀ọ̀kan báyìí bí àwọn àbúrò ìgbín àdẹ̀lẹ̀ torí ẹ̀ eléyìí tèmi ń sọ ẹ̀fọ́ wa tá a wà láyé ni torí ègbin ọ̀run ò gbọ́ gbogbo ìta ń sọ yìí ó ti lọ ń tẹ ó ti ṣe tẹ ó ti lọ sinmi hmm. but àwa tá a wà láyé kírú ẹ̀ má bàa ṣẹlẹ̀ sẹ́ni bọ̀dì láàrin wa ẹ jẹ́ ká máa ká ní ká ní ìpamọ́ra láti lè fojú fo nǹkan hmm. more importantly tí ọlọ́run bá fi wá sí ipò kan tí ó bẹ́ tó tó dáa díẹ̀ hmm. fún wa ju àwọn yòókù lọ bó ṣe lè kàn máa wùwà ibi wọn wọn ò ní borí wa ẹ jẹ́ ká máa fà wọ́n mọ́ra tó bá tiẹ̀ ń sá fún wa ẹ jẹ́ ká fà wọ́n mọ́ra so that irú ọjọ́ báyìí kò ní lè wáyé. ẹ jọ̀ọ́ mà pẹ̀lú pé. ìyá àbí bá ń kọ́ tó jẹ́ àbúrò ìyá èyí. tí ìyá àbíbá tó jẹ́ àbúrò ìyá wọn. bẹ́ẹ̀ni mọ́mì ti sọ màmá tó pè wọlé yẹn màmá alálùbáríkà tó yànnà náà rẹ̀ wọ́n ti sọ àwọn gangan lè ku ẹ̀dá nítorí pé statement yẹn náà mo fẹ́ tí ara mi gbọ́ like I said pé mo wo gbogbo parts ọ̀rọ̀ wọn mo wo up to date tó sọ wípé ẹ̀ẹ́. Eh, wọn kì í pa báwo ló ṣe sọ mi lè kó tiẹ̀ dáadáa mọ́ bígbà tó sọ pé olóòótọ́ ọ̀run ló dẹ̀ wà bí nǹkan kan something like that bígbà téèyàn fi kú yọ̀yàn hmm. pé ó dẹ̀ ti lọ nìyẹn hmm. so ó ní woman yẹn gangan gan ló yẹ ká máa bá sọ̀rọ̀ mọ́ nísìnyí àtàbá ní opportunity kí wọ́n gbé jáde kó wá sọ ìtumọ̀ ọ̀rọ̀ tó sọ because a lè gbénú ẹ̀ mọ ìtumọ̀ nǹkan tó mean òun ló máa wá ṣàlàyé but regardless àlàyé tó yẹ kó ṣe kò ń ṣèyà dáadáa kó má bínú o hmm. mi ò ń dàyàn lẹ́jọ́ ṣùgbọ́n nígbà tó jẹ́ pé àwọn ló kù níyà fún àwọn ọmọ yẹn hmm. kí ni àtúnṣe tí wọ́n ṣe gẹ́gẹ́ bí màmá yẹn ṣe sọ báwọn ọmọ yẹn ò bá tó bá pé wọ́n scatter káàkiri ṣe bí ẹ̀yin lẹ ń bíbá yìí sìn. Hmm ẹ fi wá ṣe ọ̀rọ̀ ìwọ nìyá àwọn àbúrò ẹ wọn wà níbí báyìí gbogbo tó máa ń ṣe àtàwọn tó wà nílé àtàwọn tó wà níbí ìwọ náà ń pè náà ọ̀hún àbí ìwọ kan náà ń pè èmi ni mo wà ń bí èmi lo lórí ìdílé mi ní UK bí àwa mẹ́ta la wà ń bí yàtọ̀ sí àwọn ọmọ wa tí wọn tẹ́nì tí bá ṣẹlẹ̀ èmi lèmi máa yanjú ẹ̀ bó ṣe lè kó le tó bó ṣe lè ká máa jà tó mo máa ń sọ wípé mi lè máa torí olórí ṣe kí n má lè tún lè tèmi ṣe so gbogbo yẹn lèmi máa ń rò tí àwọn àbúrò tèmi náà máa ń hùwà tí ò tẹ́mi lọ́rùn sí mi and you too kò sẹ́ni kankan tó lè sọ ní àgbáyé wípé gbogbo àwọn àbúrò wọn àbẹ́gbọ́n ni wọ́n ń ṣe dáadáa wọ́n máa rẹ́nì kọ̀ọ̀kan tó kù díẹ̀ káàtó tó ń hùwà díẹ̀díẹ̀ tí ò bójú mu ṣùgbọ́n tí bá ti rò síwájú màá kàn wò sẹ́yìn pé hmm, ilé mi lélẹ́yìí mo ní láti tún ṣe èmi tí mò ń tu ilé onílé ṣe tó ń kó ọ̀rọ̀ lọ́rọ̀ wá bá mi obìnrin yẹn gangan gan òun ló ní lọ́wọ́ hmm. òun ló dìsẹ́rù òun ló bà gbogbo relationship ìdílé yẹn òun ló bà jẹ́ so ó ní question láti answer that woman because àgbà kì í wà lọ́jà kó rí ọmọ tuntun wọ́ orí ọmọ tuntun wọ́ lójú ẹ̀ ó dẹ̀ ní àwọn ọmọ tiẹ̀ hmm. òun náà dẹ̀ ó dẹ̀ gbàdúrà wípé tí àwọn ọmọ tiẹ̀ kan ṣe dáadáa i don't get it mi ò dá yín lẹ́bi o madam mm. ṣùgbọ́n ẹ ní láti jáde ẹ wá sọ fún wa ká lè kẹ́kọ̀ọ́ lára yín torí mi ò mọbi tẹ́ ẹ dúró sí pẹ̀lúpẹ̀lú mm. pé egbin ọ̀run mú mú wúmà yẹn wọlé tó ṣe dáadáa sí i tó dẹ̀ rí bí àárín òun àtàwọn àbúrò ẹ̀ ṣiṣe tí ò dẹ̀ rí nǹkan kan ṣe sí títí tí egbin fi jáde láyé ah. irú èèyàn wo nìyẹn. so nǹkan tèmi kàn fẹ́ sọ ni pé tí sísìn nǹkan tá à ń sọ yìí ni pé kí gbogbo wa ká mú ìtó bá kàn wá ń bẹ̀ hmm. mo ti máa ń sọ tèmi bá ń ṣètò wípé ẹ má jẹ́ ká kàn máa lísìn sí shows káàkiri chat oríṣiríṣi ẹ̀kọ́ wo lẹ kọ́ ń bẹ̀ yẹn gangan ni hmm. wípé kí irú nǹkan báyìí wọ́n ní ẹni tó jìn sí kòtò ó kó àwọn tó ń bọ̀ lẹ́yìn ó kọ́ wọn lọ́gbọ́n yes so irú nǹkan báyìí ọgbọ́n ló yẹ kó jẹ́ fún wa ká learn from it gbogbo wa la ní ìkọ̀ọ̀kan èjèèjì nínú ìdílé wa tá a bá fà á hmm. kò sẹ́ni tí ò ní nínú family àfi tá a bá ń tanra wa jẹ but how do we now correct things so that irú nǹkan báyìí kò ní ṣẹlẹ̀ mọ́ ẹ wo bí èèyàn hmm. ó ń tọrọ ẹ ni wọn réèyàn sòótọ́ fún ni o hmm, ó ṣe dáadáa ó dúró tì í ó mọ̀ ó ṣe Eh, eh, i'm not going to see anything pé ó fún ó fún lómi mu tó bá jẹ́ pé òun fúnra rẹ̀ ló sọ pé òun lómi mu kò sẹ́ni tó ṣẹ̀ máa ṣe operation tọ̀tọ̀ máa jẹ́ kó mu mi náà kò possible gbogbo wa la wà ní medical line having said that well kò sẹ́ni tí ò lè ṣàṣìṣe bóyá ẹgbin ọ̀run ló béèrè omi o hmm. bóyá whatever tó wù kó happen ó ti ṣe mistake nìyẹn because ó lè má ní knowledge dé level yẹn wípé kò yẹ kóun kóun fún lómi mu ó lè ti fún lómi mu ẹni ẹlẹ́ni kú ti lọ sinmi ń sìn kò kò kò lè jan pátá mọ́ hmm. but having said that ohun tó mọ gbogbo kúlẹ̀kúlẹ̀ nǹkan tó ń ṣe arábìnrin yìí hmm. ṣé ó ti pọ̀ jù fún this silly pa láti sọ wípé woman ti ń jẹ́ ojú ikú hmm. regardless gbogbo nǹkan tó wù kó ṣẹlẹ̀ láàrin òun àtàwọn ẹbí ẹ̀ hmm. jẹ́ kí n pè wọ́n jẹ́ kí n pọkọ ẹ̀ jẹ́ kí n pa àwọn ìkọ̀kan aṣa ní ìkọ̀kan ló rán aṣọ ẹ̀ tẹ́bí kan ló rán sùkánà ẹ̀ tó dẹ̀ lóun máa ń lọ bẹ́ẹ̀ òun dẹ̀ òun náà gẹ̀ẹ́nì kankan bẹ́ẹ̀ bó ṣe yẹn nù kankan ló lè pèsè ó ti pọ̀ jù ni hmm. báwo ló ṣe máa ló ṣe máa dàyà dé nǹkan oní nǹkan tó tó máa tó tó ń pa wájú tó ń gbẹ̀yìn ìfáà tó yẹ kán arrest yẹn ó yẹ kó arrest ẹ àwọn àbúrò ìpín ọ̀run tán kàn ń rojọ́ rubbish tán bá lọ́pọlọ ni kán tèkì ẹ̀ ní legal way hmm. because kò ní any right lórí ogún hmm. eh, kan òun máa lọ síbì kan òun máa lọ síbì kan kò séèyàn tó lè sọ pé kóun máa lọ síbẹ̀ lọ gbàdúrà kò ní right ẹ̀ hmm. tán bá láwọn ò fẹ́ rí ìfẹ́ rí nìyẹn but kóun gan kó ṣe mẹ̀dọ̀ ó ti rojọ́ jù ó ti sọ̀rọ̀ jù ó nídìí àti keep quiet. Hmm ó keep short hmm. gbogbo iṣẹ́ tó ti ṣe ó fẹ́ fọwọ́ ara ẹ̀ dànù hmm. ó ṣiṣẹ́ nobody is taking that nobody is going to take that away from her she really really hmm. worked with egbe ọ̀hún ó dẹ̀ dúró tì í fair enough bóyá wọ́n fún ten million wọ́n fún ten million is nobody said headache because ibi téèyàn bá ti ṣe náà ló ti ń jẹ so tó bá fún ní ten million ó wu egbe ọ̀run ló fún kò sẹ́ni tó máa gbà yẹn lọ́wọ́ ẹ̀. Hmm. nínú ìsìnkú tí ìṣepọ ṣẹ̀ṣẹ̀ lọ ó lọ jí nínú àkáǹtì ẹ̀ tó jẹ́ pé wọ́n fún ni fine hmm. ó deserve ẹ̀ nítorí pé ó ṣiṣẹ́ ọmọ tó bá ń ṣiṣẹ́ déédéé lọ́dọ̀ ọ̀gá ọ̀gá náà máa ṣe dáadáa pẹ̀lú ẹ̀ so the responsibility of ẹgbẹ́ ọ̀run giving out the money nobody mi ò rò pé ìyẹn wà questionable tó bá jẹ́ pé wọ́n fún lówó yẹn pé àtò ló ń ṣe dáadáa sí mi kí ra kaka ó lè ra bẹ́ẹ̀ yẹn náà ó lè kọ́ ó ti fún ẹ ní reward ẹ tí ò bá ti wá fún ẹ ní reward ẹ she even said it wípé gbogbo nǹkan tí òun àti spiritualist ni gbin ọ̀run anyway wípé gbogbo nǹkan tó bá ń kọ òun lòún kọ́ lẹ̀ tó bá ti ń rí òun lòún kọ́ táwọn bá ti lọ rà òun lòún mm, dì í òun lòún mọ̀ that seems to say mm. ó ti jogún nǹkan kan lọ́wọ́ ẹ̀ tí o lè fi better life for the rest of your life torí ẹ̀ bá pé yes hmm. as simple as that O, ti fi ọ̀nà hùn ẹ́ ó ti mọ ọ̀nà ọ̀la ẹ̀ ìwọ náà lọ bẹ̀rẹ̀ tiẹ̀ hmm. hmm. òun fúnra rẹ̀ ló fẹnu ara ẹ̀ sọ wípé nǹkan tó ń mọ̀ nǹkan tó ń mọ̀ tí ibi ọ̀hún sọ fún òun lòún kọ́lẹ̀ òun lòún ṣe kinní so ó dẹ̀ ti ó dẹ̀ ti máa jẹ nǹkan kan gbogbo ẹbí ẹ̀ náà ló ti lọ sí ló ti rán lọ sí Amẹ́ríkà ló ti rán lọ síbì kan one way or the other so ó ti gé ìlà rẹ̀ èèyàn kì í jẹ nǹkan ní nǹkan tán náà. èèyàn tiẹ̀ kì í jẹ kílẹ̀ fẹ́. èèyàn kì í jẹ nǹkan ní nǹkan tán náà. Hmm. madam pa ò dẹ rọra ilẹ̀ ń yọ̀ gidi gan ni fi kó rọra ṣe jẹ́jẹ́ hmm. ní sùúrù fún rẹ̀ you've done so well but you're overdoing it ó ń ṣàṣe jù. target tí n bá ṣe tán bí target. Ah, ó ń ṣàṣe jù ó ní ṣẹ́rí tá bá máa help pa èyí kó lè learn hmm. kí kàlàfíà ó lè tóun fúnra rẹ̀ kó nǹkan lè ní ìfọ̀kànbalẹ̀ hmm. ó ní pé ká ti sòótọ́ fún kó slow down kó hmm. sinmi kó jókòó jẹ́ kó mójú kúrò ń bẹ̀ what will be will be what will be will be <laughs> honestly Emi o Emi o. Emi o, bá wọn support pa yìí o because ó ti ṣe too much ó ti ṣe in fact ó ti ṣe too much three months Papa. Hmm. ó dẹ̀ ní láti ó ní láti yọwọ́ ẹ̀ ń bẹ̀ ẹ wo bó ṣe lè kí àwọn àbúrò àwọn àbúrò má dáa tó ọmọ ìyá ọmọ bàbá wọn ni. ẹni tó dẹ̀ lógún ẹni tó dẹ̀ lógún tí ó tó ní nǹkan tó ṣiṣẹ́ ó ti kú. so ẹbí ẹ̀ ló máa jogún ẹ̀ kò lè ó lè jogún ẹ̀ tó bá jẹ́ pé ibi tí wíìlì wà ń nílùú òyìnbó ń bí báyìí èèyàn máa tọ́jú arúgbó tọ́jú òyìnbó hmm. tóyìnbó á wíìlì nǹkan fún ẹ̀kẹ́ ara ẹ̀. Hmm. Hmm. ìyẹn yàtọ̀ hmm. ó wà nínú will ni hmm. bí òyìnbó bá ṣe will wọn lè sọ pé torí pé ìwọ ni pa ìwọ ni whatever you call yourself tó ń gbé nímú tó ń fẹ́ lójú kan wá nítorí tìbẹ̀ kan wá kó kú fún ẹ it's not possible it is not possible ẹ jẹ́ ká máa lẹ́yìn ẹ bá wa sọ fún kó ní sùúrù. Ah. ọlọ́run á jẹ́ kó gbọ́ ah. ọlọ́run ti pọ̀ jù jàre. Ah. gbogbo ẹni tó bá wà ní role pa ẹ̀ láì tì yín kẹ́ máa gbọ́ there is limit to what you can do you are not a member of the ah, family. mo ní pa nílùú yìí náà ah, ah. mo ní pa nílùú yìí at some point tó jẹ́ pé tí tí mo bá lọ ṣe tí mo bá fẹ́ lọ ṣe mc àjọ ń lọ tí mo bá lọ sí lọ present programs mi both tv and radio àjọ ń lọ ìgbà tí ọ̀jẹ̀ ẹ̀dẹ̀ ti ga ju tèmi lọ tẹ̀mí mi in fact tẹ̀mí mi ò gbé fúnra mi ni mo ní kó wábì kan lọ jókòó and it's just because àwa tá wa látòkè ọ̀hún yẹn tá bá ti rí èèyàn kan tá a gbẹ́ gba agbára lé báyà máa fi gbogbo ara máa gbélé wọn ni ẹnì kan tó dẹ̀ ṣe é gbé ọ̀run nìyẹn and nobody can blame me ah, blame her because. ṣe kárí mi eh? eye service ló dẹ̀ ah. pọ̀ jù hmm. ó ti pọ̀ jù fún jàre pa ah. ni wọ́n pè ẹ́ ó yàtọ̀ sí blood blood is thicker than water àmọ́ pé àwọn àbúrò ò ṣe dáadáa kò sẹ́ni tó fọwọ́ ra wọn lórí. Mm kò sí èèyàn kan tó máa fọwọ́ ra wọn lórí but at the end of the day bí màmá ṣe sọ tàbá wò sọ̀tún àtúnwò sósì rí pé àwọn ọmọ yẹn tiẹ̀ tún nínú wọn tún turn up hmm. ìwọ tún lé wọn padà lẹ́nu ọ̀nà nítorí hmm. pé eh, ṣé wọ́n ti sọ fẹ́gbọ́n wọn pa wọn bọ̀ ìwọ́gbọ́n èṣù ní pa yẹn ó rí pé àárín wọn ò pé wọ́n tún wá tọ̀nà bù wọ́n wá hmm. kí ló yẹ kó o ṣe kí wọ́n gan fúnra rẹ̀ kínú ẹ̀dùn kó wò pé ah, opportunity ní fún ẹ hmm. láti resolve nǹkan tó bá wù kó wà láàárín wọn bó ti wọ́ o take bí ìgbà tó jẹ́ pé ó take. I don't know in fact she it's too much life. it's too much ó wà annoying ó wà very very annoying ní ilé èèyàn kankan tó ń support ẹ mm. tabarí èèyàn tó ń support ẹ wọn ò nífẹ̀ẹ́ rárá mm. wọn ò nífẹ̀ẹ́ rárá wọ́n má dẹ̀ jẹ́ kí ó lọ ṣe rẹ̀ léṣe because it's too mm. much tábà sọ pé òkú ò kì í jẹ́ òkú ń jà gbogbo nǹkan tó ń sọ kò sókù òkú ò lè wá sọ ń sìn kó wá sọ pé irọ́ ló pọ̀ òótọ́ ló sọ òun nìkan ló mọ̀ ok ń sìn olóògbé generator wọ́n sọ̀rọ̀ gbogbo ẹ̀ ni mo wò for you to know that I, I listen carefully to everything wọ́n sọ̀rọ̀ generator wọ́n lọ sí church wọ́n fẹ́ lọ gbé generator wọ́n fẹ́ lọ sí church wọ́n rí generator ńbẹ ìwọ ló gbé generator oníwọ̀n wo church dáadáa ní ẹ̀yìn ibì kan ló wà hmm. Hmm. ìgbà tí wọ́n mọ̀ pé ó generator tó dẹ̀ mọ̀ nǹkan tí wọ́n fẹ́ lọ ṣe ń bẹ̀ kí ló dé tó ti sọ fún wọn kó ti advice wọn pé ibi báyìí ni generator wà o. Hmm if not because ìwọ náà gbé generator pamọ́ fẹ́ lọ gbé later. Hmm, tàbí pé ó bá wọn jà àti eh? pé òun ni wọ́n ṣe máa ń sọ pé ẹ má jàjà fámi jẹ́mọ̀ bẹ́ẹ̀ni àti ń ṣe wà ń sì kẹ́ bàbá àǹtí tó yín jà mi ò gbúdọ̀ bá yín máa bá àǹtí tó yín jà kò kọ́ mi ah. kò kọ́ mi ah. kò sí nǹkan tó kọ pa nínú ìjà ẹ̀gbọ́n àtàbúrò àbí siblings bá ń bára wọn. báwo ló ṣe kàn án báwo ló ṣe kàn án. kò kàn rárá. Ah, báwo ló ṣe kàn án náà. kò kàn rárá. òṣàbọ̀bàgbè mi ò lè tú àárín wọn ṣe kí ló ń dá sí fún. gbogbo iṣẹ́ rere tó ṣe kí ló ń dá sí fún. wọ́n ṣe gbé ọ̀run ti kú o ti parí iṣẹ́ pa yẹn o lè máa ṣe pa lọ mọ́. fífọ́ ti ṣe pa ti tó immediately bọ̀dí nítorí pé àwọn nǹkan tóun náà sì fẹ́ ṣe ó gbé kí ilé dání ó gbé gbogbo ẹ̀ dání wọ́n ṣẹ̀ṣẹ̀ ń béèrè ẹ̀ lọ́wọ́ ẹ̀ ẹ́ máa máa ru the poor woman lọ́kọ hmm. ó lọ́kọ ó ní bàbá àwọn ọmọ ẹ̀ wọn ọ̀dẹ̀jà tó bá ti ẹ̀jà ń kọ́ hmm. èrè mi ò gbọ́rú eléyìí rí o ìtẹ̀gbọ́rú eléyìí rí ni madam pa onípẹ́pẹ́ fúrú hmm ẹ jẹ́ lọ wá nǹkan ṣe sí ah. ṣe nta bá fara ṣiṣẹ́ fún kì í tọ́jọ́ lọ́wọ́ ẹni o. ẹ ṣé ma thank you ma. ẹ ṣé ẹ kú iṣẹ́ o. God bless you Yami. mi ẹ ṣé gan thank you. ṣé Yami. mi ọ̀rọ̀ ẹ̀kẹ́. mo lè jẹ́ ká rírú ẹ ṣé mo dúpẹ́ thank you ma ẹ ṣé. ẹ mo máa pe àǹtí kan tí ń pè wọ́n tí ń pè wọ́n tí ń pè bí ẹ̀mẹ́sàn-án ẹ jẹ́ kí n pè wọ́n padà princess lórúkọ wọn. ilẹ̀ hmm. ti wọ́n dẹ̀ ti pè lẹ́ẹ̀mẹ́sàn-án oh my god ó gbé kọ́lì sórí báyìí ní kòkó so ẹ jẹ́ ká mọ wa ọ̀rẹ́ mọ ẹ ọ̀rẹ́ mi ń sìn ó kò rí kò àtàwọn àbúrò mi ń jà ó dẹ̀ mọ̀ ń pa ẹ̀ má bá mi báwọn àbúrò mi jà ìtàn tó wà bẹ́ẹ̀ nìyẹn. mo ń ṣiṣẹ́ lọ́ndẹ̀ èèyàn kan èèyàn yẹn fẹ́ràn mi àwọn àbúrò ẹ̀ ń bàjẹ́ àwọn siblings ẹ̀ jọ ń jà tó o bá lè pẹ̀tù sí stand clear má blind wọn ìwọ àti ọ̀gá ẹ̀ lè bá sọ̀rọ̀ wọn o ṣùgbọ́n má jẹ́ kó wọ̀ sí àwọn àbúrò pé ìwọ gangan ló ń ẹ má ẹ má dẹ wọn síra ó dàbí pé princess ti kúrò níbi tí fóònù wọn wà so anyway mo ti pè wọn padà ẹ jẹ́ kí n pe ẹnìkan tún ti pè Mohbad náà fẹ́ sọ̀rọ̀ Mohbad ó yẹ ẹ wọlé Mohbad mo ti gbé yín wọlé ah mo dẹ̀ ti wẹ́ wọ́n hello. IJB. yes sir ẹ wọlé máa pe Alabama padà Alabama ò call you back ẹ máa sọ̀rọ̀ yín lọ Mohbad. number one ni pé ẹ ṣe mọ̀ pé lórí ìkànnì tá a wá wà ẹ. bẹ́ẹ̀ni. ẹ àfẹmúṣàn sí ọ̀rọ̀ ẹ torí kì í wọn ṣe bí wa. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. àkànfẹ́ lẹ́ẹ̀ni ni. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. so that uh, research tó bá ti tó bá ti lè repeat that is a very good research. Hmm. tó jẹ́ pé tírù nǹkan mẹ́rin máa ń ṣẹlẹ̀ again. bẹ́ẹ̀ni a máa ṣe lè guide against it. absolutely. ẹ jọ̀ọ́ lọ́jọ́ tó ń kọ́kọ́ ṣe òkú wúmà yẹn èèyàn kan wà tó ń ṣe tó ń fídíò báyìí tó ń rẹ́rìn ẹ jọ̀ọ́ ta lẹ́ni yẹn náà. ó dàbẹ̀ ni pé madam amudat nìyẹn torí òun àti pa fẹ́ jọra but uh, i think he's eh, àbúrò egbin. Uh, mo rò pa burú àbúrò ẹ̀gbin if I start to be corrected tẹ bá gbọ́ tí ò bá ń ṣàbúrò ẹ̀gbin lọ́jọ́ tó ń ṣe fídíò tó fọwọ́ nù lára. but I I I heard when somebody said àbúrò ẹ̀gbin ọ̀run ni mm-hmm. ẹ jẹ́ kí n kọ́kọ́ fi yẹn sẹ́gbẹ́ ibì kan. Bible sọ̀rọ̀ kan ní Proverbs eighteen twenty four ó ní there is a friend hmm. that sticketh closer hmm. more than my family. Hmm number one ṣẹ́ni tí gbogbo friendship tá a bá ní tá a bá ti ń jẹ́ kó lọ sí extreme a máa máa ṣìwà wò hmm. gbogbo rẹ̀ tá a bá ṣe tá a ti ń jẹ́ kó lọ sí extreme hmm. a máa máa ṣìwà wò hmm. because esteem yẹn ó ti dé elasticity demand díẹ̀ tá a bá ti wá fẹ́ ṣe jù yẹn ìgbà yẹn ni a fẹ́ máa tẹ́ nìyẹn. ara nkan tó mú kí pa fẹ tẹ nìyẹn. bẹ́ẹ̀ hmm. ẹni tó sunkún ẹni tó sunkún ló òkú bí ẹni tó gbé sí wo hmm. lójú ayé wúmà yẹn. Hmm. to us tá from far distance with our vernacular a rí pé ó serve right ó serve right ó serve right but ní lẹ́bù tó wá fẹ́ máa dé yìí. ó ti fẹ́ máa fi àṣejù kún hmm. ibi tí mo fi blame tiẹ̀ sí nìyẹn bó ṣe wá rí ẹ̀yin ẹbí yẹn gangan gangan gangan gangan hmm. mo fẹ́ sọ bọ́ǹbù lulẹ̀ ni. ẹ sọ lù wọ́n ẹ ju bọ́ǹbù. kéèyàn ẹ kéèyàn dáadáa rárá àtọ́. ìyá àbíbá ìwọ ló ń bá wí yẹn o. ẹ kì í ṣe èèyàn rẹ àti ìyá àbíbá o àti ìyá bàbá bí o ẹ kì í ṣe èèyàn rárá rárá. Hmm. because tó bá jẹ́ pé family yín tò ni gbogbo nǹkan tí pa mọ̀ ń pa yín yẹn ó kàn máa mọ̀ ọ́ ni hmm. kò ní lè penetrate àyìn rí rárá hmm. bóyá bẹ́ẹ̀ ṣe jẹ́ family yẹn ẹ máa kẹ́kọ̀ọ́ o hmm. ẹ máa kẹ́kọ̀ọ́ o there is nothing bad in siblings having maybe maybe a group on WhatsApp maybe last Sunday last Saturday Saturday of the month kẹ́ máa meet. ó jẹ́ hydrogen bond tó máa ń mú kí family kó bond together very well hmm. tó jẹ́ pé àwọn èèyàn ò lè láàárín wọn ẹ discuss yes ọmọ àwọn ọmọ yín máa mọra wọn hmm. gbogbo àwọn kan ẹlẹ́ máa máa sọ tí pa kò ní ju ẹnu ibi tẹ́ ẹ fẹ́ kó mọ̀ mọ́. Exactly. because ẹ wo look at this situation sin woman yẹn ò tí ì kúta ẹ̀yin kan ti lọ ń dọ́sìn ní ṣọ́ọ̀ṣì ẹ̀ àá kí ló lò tó yẹn ẹ ti ń rẹ̀ mí. bí èyí náà sọ gbé ẹ òun rí lójú oorun ó sojú anybody à ń sọ̀rọ̀ something pragmatic à ń sọ̀rọ̀ something scientific ògbésìrì ṣú àwọlé ṣèbí ìwọ nìkan lórí ṣáájọjọ rí ni. ibo lọ understanding wa fẹ́ wà hmm. bọ́yẹn bí yẹn lẹ ti fààyè gbà á yes ìgbà tẹ́gbọ́n yín wà láyé even though if there is issue between you you people ó yẹ kẹ́ ẹ lè resolve ẹ̀ tí ò kan anybody rárá rárá rárá àtọ̀. because ètò ẹ̀ bá ṣọ́ra báyìí bẹ́ẹ̀ ṣe wà ẹ́ wà láìta láì iṣu yẹn ó máa ta débi tẹ́yìn gan ọ̀fẹ́. wow. because bí pa yín ṣe wà tẹ ní pa àǹtí yín yẹn nǹkan tó wà lọ́wọ́ ẹ̀ gan ó tó kó bì yín ṣubú bẹ́ẹ̀ ṣe wà yẹn. wow. because we have been hearing that pé wọ́n ní wọ́n ní voice note wà tó ń sọ pé ẹ pé bí ẹ sọ pé ṣe ni ẹ̀gbọ́n yín lórí gbogbo yín. Hmm. wọ́n ló wà o. yes wọ́n ló wà o. wọ́n ní ìyẹn wà ńlẹ̀. bẹ́ẹ̀ni. nígbà tí nígbà tó lójú ayé ẹ̀tẹ̀ máa ń sọ orú adúrú ọ̀rọ̀ yẹn tọ́rọ̀ yẹn ṣẹ̀ wà ń jáde lẹ́yìn ṣe é fẹ́ gbọ́n yín fúnra ìdán fúnra yín. Hmm. yes tí o bá sí nǹkan tó ṣe ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ kì í dédé ṣẹ̀ náà. bẹ́ẹ̀ni bàbá mi. ẹ lè dédé sọ pé ẹ̀gbọ́n yín kú kẹdẹ wò ó pé ẹbí fúnlò gan ọ̀rọ̀ àwọn ọmọ yẹn gan ò kọ sáà yín bàbá ẹ ṣe wáyé ọ̀rọ̀ separated husband gan bó ṣe wà yẹn kò dá sí yín. Hmm. kẹ́ lè mọ̀ pé ṣe lẹni ẹ ra ara ẹ̀ because tó bá bẹ̀rẹ̀ sí ń fà á sìn a lot of things máa wà lọ́wọ́ separated husband yẹn náà tù tí ò tí ì sọ̀rọ̀. tí ò tí ì sọ. ṣé ògún pa yẹn o hmm. torí pé ẹ fi nàkúnà sílẹ̀ there is a space ló ń jẹ́ kí pa àtìbẹ́yẹn. absolutely. tí ò bá sí space ni wọn bí ìyá èrè kó máa sọ fún yín pé òun fẹ́ máa ṣe nǹkan lẹ́yìn ẹbí ìbọn hmm. là ń sọ yìí nígbà tẹ́gbọ́n yín wà òun ló jẹ́ kó yẹ kó jẹ́ admin group yín ọmọ bàbá ni yín ọmọ ìyá ni yín ó yẹ kẹ́ máa meet irú bẹ́gbọ́n yín ṣe sick yẹn everything ẹ mọ̀ hmm. ẹ dẹ̀ máa mọ necessary thing tó yẹ kẹ́ ṣe. mo rí wọn as a rebellious a rebellious sibling a rebellious envious jealous sibling ẹ̀yin gbogbo yín ẹ wá gẹ́gò ẹ ń bẹ́gbọ́n yín jà. ẹ̀gbọ́n yóò tí ìta ẹ̀kú ẹ ti lọ sí ṣọ́ọ̀ṣì tí ẹ fẹ́ sí ṣọ́ọ̀ṣì yẹn. ṣọ́ọ̀ṣì tẹ́ ẹ wà gbàgbẹ́gbọ́n yín wà ń bẹ̀. yes bíbélì sọ pé ó ní ilé tá àti ìkọ́ ó ló dára ju ilé tá a kọ́ lọ gbogbo ṣọ́ọ̀ṣì tẹ́ ẹ ń wò yẹn wà láìtàláì ó máa dàbí àgbà ìgbìrà when the time comes. jẹnẹrétọ̀ hmm. tẹ̀yìn béèrè yẹn wà láìtàláì ó máa dàbí transistor radio when the time comes. gbogbo àwọn nǹkan wọ̀nyẹn gbogbo ẹ̀ pápátá the ephemeral things lẹ́ ń bèrè wọ̀nyẹn. bẹ́ẹ̀ni. àwọn ọmọ tó yẹ kẹ́ máa bèrè bí ọ̀la àwọn ọmọ yẹn ṣe máa dáa tẹ́bí yín máa pọ̀ sí tó máa gbòòrò sí nǹkan tó yẹ kó jẹ́ ẹ̀tọ́ yín fọ̀ náà nìyẹn ẹ lọ ń bèrè gold nǹkan tó yẹ máa fi sáyé lọ. ìsókò ẹgbẹ́ ọ̀run bó ṣe fáìn tó bó ṣe wà òkè tó ó gbọ́ àwọn gold tó nìyẹn ayé ló fi sí lọ náà. Ah, pátá kò sí ìtọ́ fi sí lọ́rùn lọ ni èyí kan wá jòkó lẹ́yìn nǹkan tó jẹ́ pé that gold will èyí máa kọjá hmm. mo kọ kọ́mẹ̀ntì kan sọ́dọ̀ èèyàn kan lénìí hmm. mo ń sọ pé wọ́n lè ni máa kú ṣùgbọ́n ọ̀rọ̀ kì í kú. Hmm. ọ̀rọ̀ máa ń dúró ni á dúró di báyìí dọjọ́ ìdájọ́ ó máa dúró ọ̀rọ̀ dàbí ni kò kì í kú rárá rárá ó máa a máa wo ọjọ́ tí tí rẹ́fẹ̀rẹ̀sì máa tún kan òun hmm. òun ni gbogbo wa sọ yín sìn ẹ̀jẹ̀ bí ẹ̀wẹ̀ yẹn ẹ̀gbọ́n yín bó ṣe ń rí lẹ́yìn ẹbí tó yẹ kẹ́ ẹ dúró ti ẹ̀gbọ́n yín nígbà tó sick gbogbo nǹkan tó ń ṣẹ̀gbọ́n yín pátápátá ọwọ́ yín ló yẹ kó wà ọ̀ irọ́ ni hmm. ẹ̀wẹ̀ yẹn ẹ̀gbọ́n yín sìn ẹ̀wá lẹ̀ ń blame pa tó jẹ́ pé èyí fúnra yín lẹ fàyè lẹ̀ ipa máa hàtì bó ṣe hàtì yẹn tí àyè ò bá sí mẹ̀ṣẹ̀ rò pé pa máa máa ṣe gbogbo nǹkan tó ń ṣe yẹn ni. inú ni bí ni. ó náà ní blame ẹ o nọ́mbà pé pa ò ní blame tiẹ̀ o but i'm hmm. telling you ẹ̀yin lẹ fún pa láàyè yẹn hmm. bóyá ìgbà tó yẹ kí Egbin Ọ̀rẹ́ ní ìdìrànlọ́wọ́ kánípẹ̀ ẹ̀yin ti sá síbẹ̀ ni hmm. kékeré ni ti Àlàbá nínú ìbejì náà yes pa náà lè máa assist ẹ̀gbọ́n yín náà kó máa sọ pé òun ò ní jẹ ọ náà ìjẹ́ pé kò ní jẹ but look at now ìmúdò gbogbo orin tó ti ṣe báyìí ó ti ń di bímọ lọ́wọ́ rẹ̀ di. bẹ́ẹ̀ni. yes ó ti ń di bímọ lọ́wọ́ bọ̀ ẹ̀yin ẹbí yẹn màá tẹ bá fẹ́ kí gbogbo ẹ̀ kó tò ẹ stay offline o hmm. àfọlọ́ọ̀bẹ̀ yín o bọ̀ tẹ́ bá ti stay offline ṣe rí e, eléyìí tẹ̀ fẹ́ káwọn ayé mọ̀ wọ́n máa mọ̀ ń pa yín very soon ẹ̀yin kan máa máa blame ara yín hmm. ẹ̀gbọ́n yín ò kú ẹ kò tí ì kú ẹ ti open church èèyàn kan ti ń lòun rí lójú oorun hmm. èèyàn kan ti ń mẹ̀mí lẹ́yìn tó yẹ kẹ́ máa wò ó pé ah olórí ẹbí yín ló lọ ẹ ṣe hmm. ẹ̀kọ́ ni gbogbo wa ń kọ́ yìí church tẹ́lẹ̀ lọ tẹ́lẹ̀ tó ìyanu àṣẹlẹ̀ ẹ ṣé bàbá mi thank you ẹ ṣé gan ni mo dúpẹ́ god bless you sir god bless you ẹ jẹ́ kí n pe ẹnìkan ti pè padà ẹ jẹ́ kí n pe i'm the delight i'm the delight mo ti ń pè yín o ẹgbẹ́ aago o ẹ ti wà ń spíkà o. ẹ ra màá fi jẹ́ mẹ́ta màá fi jẹ́ náà mà. yes ma yes ma. Ah, gbogbo àwọn tó sọ̀rọ̀ wọn ti sọ̀rọ̀ wọn ní sọ̀rọ̀ tán Mohbad náà wọ́n ti sọ̀rọ̀. bẹ́ẹ̀ni. Um, àwọn èèyàn lórí i just wanna say something lórí ọ̀rọ̀ àwọn fámìlì yẹn. bẹ́ẹ̀ni. wọ́n sọ pé pa ò pe àwọn fámìlì ẹ̀ and stuff. Mm. i know pé àwọn families kan wà hmm. tó yẹ pé probably wọ́n ti mọrú family táwọn ti jáde hmm. so they decide to keep away from their family hmm. but at one point in time when you know this person is dying hmm. you should be able to call one of her family nǹkan tó ń ṣẹlẹ̀ nìyí but whatever it is ó ti ṣẹlẹ̀ ó ti ṣẹlẹ̀ òun hmm. àtọkọ tó fẹ́ they were never divorced they were just they are just separated. okay like Mohbad said àwọn family yẹn ti fi vacuum yẹn sílẹ̀ space yẹn sílẹ̀ fún PA to know even everything that the PA is not supposed to know. Hmm. táwọn fámìlì yẹn ò bá ṣọ́ra nǹkan tó yẹ kí PA gan gbé jáde ó máa gbé jáde. ó kẹ́ wo voice note ti PA ní ìjọ yẹn lábúrò hmm. ẹ̀ tí yẹn sọ wípé pàṣọ òun tún ṣe eh. makeup òun lọ́dọ̀ pàṣọ. Hmm. even gan koma you should be able to even sense from your sister's voice, voice. that there is something wrong with her. Bẹ́ẹ̀ni. from that voice note ẹgbẹ́ ọ̀run fẹ́ẹ̀ ipe òkè má wà mọ́ ní kinní máa bọ̀ nísìn tó bá jẹ́yàn tó káràmásìkì hmm. or something you should be able to send from that voice note pé ah òun ṣe bí ó ṣe yẹ kẹ́gbọ́n mi ṣe sọ̀rọ̀ nìyí so even right from time àwọn náà sọ they are not close ó kẹ́ ẹ wọlé wọlé kéèyàn mò ń wo fídíò yẹn náà sọ wípé òun làbílẹ̀ kẹta àbí kẹrin òun àti ẹbí ọ̀run wọn kì í ṣe ọ̀rẹ́ wọn kì í sọ̀rọ̀ like ṣọ́tẹ̀yẹ kẹ́yìn as a family are you supposed to even say that out. Ah, ìwọ ló fẹ́ take it like ẹ can you see already? you were not like ẹ eh, close Oh, I could not. Oh, wá níwọ ló ní pé take over church like how does that make any sense to anybody you were like the family aside from Kweboya, eh, Aburo, ìyá wọn wà or not the family was never closed in the first place yeah. one yeah. two bí èsì everything òun dẹ̀ take advantage she she worked of the vulnerability gbogbo nǹkan burúkú tó ń she took advantage. Yeah. yes and rightly like we said she served Egbe and she served that right yeah. right but now Egbe is dead tó bá wá sí wípé okay oh, because you know her family tó bá ní kó kó gbogbo ẹ̀ fáwọn fámìlì káṣẹ̀ ni pé ibi ọ̀run ò ṣe will they will spend it anyhow. ó mm. ti ṣó tó fẹ́ ṣe pa ní ìgbà tó ti kú tán ni and everything that is in your possession atm card or whatever it is they go and give it to her husband mm. because this nísìnyí because of the children is going to be, the children are going to be in the man's custody. Absolutely. So definitely that, and that is how you will know the man is not even after being on his property or yeah. anything. Yeah. Because they've been living separately all this while. Yeah, for okay, seven now years. she's seven. dead. So yeah. she, he has to take care of her children, mm. right? So whatever it is that is in your possession, tó bá mọ̀ pé ò lè family yẹn. Because looking at those I see that I'm sorry to say those are wretched families. oh, ìkan ògbé kan nínú láàrin gbogbo oh property ẹ̀gbọ́n wọn ni wọ́n dúró dè. So in that case every possession you have in your hand give it to the man ó máa fi tọ́jú àwọn ọmọ ènìyàn why you holding on to our property. Hmm. Why are you holding on to it? Ẹ tó bá mọ PA tó bá láìkẹ̀ let them advise her whatever is in your hand let that go and give it to the man. Hmm. Kó lọ kó gbogbo ẹ̀fọ́ ọmọ yẹn because àwọn yẹn nísìnyí wọ́n ń pariwo wọ́n làwọn fẹ́ atm tó kù lọ́wọ́ ẹ̀ kí ni tó bá fún yín lẹ́sìn tí ó bá fún yín ní pin number ńkọ́. <laughs> but like I said èmi tí tí ẹnì kan ni mo kàn rí bá rí ẹ tó bá mọ̀ if they can talk to her hmm. let them talk to her whatever that is egbin thing that is in your possession go and give it to her husband they will never divorce they will only separate so now àwọn um, ọmọ ó ti kú. Hmm. ma mo ní she's not a member of the family she's not entitled yeah, to yeah you are not a member of the yeah government. The wife is dead. So whatever is in your hand, give it to the husband. Nǹkan tó bá work well, wọ́n fi say, Then that àbúrò ẹ̀ náà wá come to gbogbo ẹ̀ ti wà social media and see. gbogbo okay, tó wà lọ́wọ́ mi o, mo ti kó fọ́kọ wọ̀. Dẹ́kun àwọn àbúrò ẹ̀ kan wá lọ máa bọ́kọ ẹ̀jà ńgbà yẹn. Hmm. Ẹ̀yin And fẹ́ tọ́jú ọmọ, sẹ́yìn ló bímọ, sẹ́yìn lè be. ń tọ́jú ọmọ láti ilẹ̀ ní ọmọ olè. Ẹ̀yin kan tẹ̀ ti tọ́jú ara yín fẹ́ fi tara yín lẹ̀ ń rò. Ẹ̀fẹ́ lè fẹ́ tọ́jú ọmọ, ọmọ olè fẹ́ tọ́jú. Wọ́n ṣá bálábálá well eh, Auntie, Bímpé nǹkan tí mo kàn ní kí n sọ nìyẹn tó bá mọ eh, they should tell her to go and hand over everything to the husband that's all i'm gonna say thank you ma. mo dúpẹ́ thank you Yami. thank you thank you ma thank you ma. Eh, your corner, ti pè Wole, nígbà tí ok mo ti pa àwọn wọ̀nyẹn ok ta ni mi ti pè ok ẹ jẹ́ kí n lọ pẹ́ call. Hmm. okay wọn gbágo mọ́ then she can call back if she wants to. now ṣe rí ohun tí mo rí bẹ́ẹ̀ ni pé ibi tí ìlara bá ti wà láàárín àwọn siblings tí àárọ̀ kan bá ti wà títẹ̀m̀bẹ̀lẹ̀kún bá ti wà aráàta aráàta ló máa ń jogún aráàta ló máa ń jọba níbẹ̀ àrán kan tẹ̀m̀bẹ̀lẹ̀kun jealousy envyness, gbogbo nǹkan ló wà láàárín àwọn ọmọ ìyá Egbin and more importantly they have the spirit of entitlement wọn ò nẹ́gbọ́n wọn ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta eh, amúdá wòlíì k àti kékeré yẹn mẹ́ta ẹ̀ẹ́dẹ̀gbá ẹ̀gbọ́n yín kò sí kankan tó lè sẹ́ òun close mọ́ ẹ̀gbọ́n yín nínú wọn nínú yín títí títí títí títí tẹ́gbọ́n yín fi sick tí ẹ̀ dẹ̀ lè já síta kó tó kú tí ẹ̀ lè lọ kélé rí ìyá àbíbá pé ìyá àbíbá àwọn ọmọ ẹ̀ gan ẹgbin ọ̀run ló bá ìyá àbíbá tọ́jú àwọn ọmọ ẹ̀ ilé ẹgbin ọ̀run nìkan nínú àwọn new buildings apartment lọ ní ìyá àbíbá ń gbé ìyá àbíbá dẹ̀ jẹ́ àbúrò ìyá ẹgbin nígbà tí ìyá ẹgbin gan wà láyé a gbọ́ pé ìyá àbíbá ò ṣe dáadáa sí ìyá ẹgbin ó ṣe wá jẹ́ pé irú yẹn ni Egbin lọ fi ṣe ìyá káàtì ẹ̀sẹ̀ pé bóyá wá repent ó bẹ̀bẹ̀ ó ṣe gbogbo ẹ̀ but tí ò lè tú àárín àwọn ọmọ mẹ́rẹ̀ẹ̀rin yẹn ṣe títí títí títí kan ni wọ́n fi jásẹ̀ ìyá àbíbá ò ṣe dáadáa ò ṣe dáadáa mo ń gbọ́ yín o ẹ sọ̀rọ̀ sókè ẹ ti wà lórí spíkà. ẹ ẹ kú ètò. yes sir ṣe rí pa bẹ́ẹ̀ni sà ó sin alàyè bẹ́ẹ̀ni àwọn ẹbí àwọn rẹ́dí àti sin òkú hmm. pa ó wò pé ah iṣẹ́ tá a ṣe lẹ́ni iṣẹ́ tí ọ̀gá mi ṣe lẹ́ni. Hmm iṣẹ́ yìí àwọn tó wá jọ́ta ẹ̀ wọ́n sì jọmọ ìyá ẹ̀ mm-hmm. àwọn ni wọ́n wàá jókòó tì í. bọ́rọ̀ ọlọ́run ṣe rí nìyẹn ó dẹ̀ mọ tí wọ́n fi bọ́rọ̀ ọlọ́run ṣe rí nìyẹn ó dẹ̀ mọ tí wọ́n fi ṣe. pa hmm. ó wò pé ah pa sick gan o <laughs> torí pé hmm. a ó sick gan eh, àwa la lè hìlì ẹ̀. Hmm níta àdẹ̀filé yìí létí èmi òdodo ọ̀rọ̀ láti advice ẹ̀ hmm. ṣe mọ̀ pé téèyàn bá sick injection bó ṣe wù kú bóyá ó máa dùnyàn tó òun náà nìyàn yẹn need at that point in time gbogbo ọgbọ́n tí pa ń dá hmm. pé ẹ òun ló yọ sóun lójú àlá ó hmm. fẹ́ lọ ṣébì kan ó fẹ́ lọ bì kan pa mọ̀ pé ilé hàn. Hmm. Hmm. inú ilé tán sin sí yẹn hmm. ó wà secure tẹ́lẹ̀ hmm. ṣùgbọ́n bò mí ń ta plaza nkankan kò wá sí kí ohun tí mo kọ́kọ́ gbé tà nu ó tún da bí ó ní káwọn lọ sún sí plaza ṣe rí sickness pa ẹja ká appeal fún limitation máa ń wà ààyè máa ń wà kéèyàn báyàn ṣiṣẹ́ ṣùgbọ́n àlàpò àbẹ́ náà ni pé ẹbí lọ́lọ́run fi àwọn kankan tì lọ́rùn àwọn ẹbí wọ́n ṣe dá o wọ́n ṣe dá o àwọn náà lọ́lọ́run kọ́rọ̀ yẹn tì lọ́rùn hmm. nígbà tó wà láyé gbogbo nǹkan lọ́n kó fún ègbè ọ̀run kò wúlò fún wọn hmm. òkú ègbè ọ̀run ò lè wúlò fún wọn. kódà kan dààmú àwọn ọmọ jù bẹ́ẹ̀ lọ àwọn ọmọ ó débi tí wọ́n hmm. ṣe ẹ̀rọ gun àwọn ìdílé kan wà tó gun bá ti ń jà hmm. ẹni yẹn sọ background ìgbà tí ìyá náà kú ìyá táwọn náà jẹ báwọn ẹ má rò kó bóyá torí pé wọ́n jìyà tán wà kékeré hmm. àwọn kan wà tó jẹ́ pé ṣe ẹ rí ìgbà míì ó máa ń pẹ́ lómi lẹ́kọ̀ọ́ ìgbà ẹ̀yin tẹ́ ẹ jìyà ńgbà tí ìyá kú tán hmm. ta ló yẹ kó ṣera wọn lóṣùṣù ọwọ́. Ah, mi ì mọ̀ o mi ì mọ̀ pé bẹ́ẹ̀. ta ló yẹ kó dúró wípé èèyàn kankan ò lè jà wá hmm. ṣùgbọ́n torí pé èèyàn kan yọ láàrin wọn hmm. beyond their imagination. wọ́n ti gbógun tira wọn. wọ́n dẹ̀ ń kó pé ológbọ́dọ̀ sọ gbogbo wọn dolówó. even without asking her without asking her. èmi o ó hàn ní ọ̀rọ̀ wọn hmm. èmi dá dúró fúnra mi o mo lè survive on my own o I can do things on my own o. ibi eh, gan ni wọ́n kọ́ lówó kẹ́gbin tó lówó mo máa ń bọ́ pátá sí ìdí mo máa ń bọ́ṣọ sí ìdí tẹ́lẹ̀ we all we had that. Eh, èèyàn kan máa ń jùyà kan lọ́nu ẹbí hmm. ìgbà míì ọlọ́run máa ń fi owó ó fi máa ń ran ẹbí ó fi máa ń ràn wọ́n lọ́wọ́ lẹ́yìn hmm. kan bá ti dìde láàrin yan ẹ̀yin tó kù ẹ gbárùkù wọn gbogbo yín lè ṣoríire ni. Hmm nígbà tẹ́ ẹ̀ dárúkú mọ́ tó jẹ́ pé pa náà lórí ó wá ti sọ pa dẹ̀bí ẹ̀ hmm. kí ni irú ẹ̀dẹ̀ ń sọ fún wa wípé ẹ pa yẹn òtẹ̀ ní egbin pa ti wọ̀ láàrin pa ní nǹkan pa ní mẹ́wàá ṣùgbọ́n gbà tẹ́ gbé pléènì sìn ẹ̀yin ilẹ̀ sọ pé ẹ ní confidence àti fèsì pa tẹ́ ẹ pè ní Ògúnjìmí nígbà tí ẹgbẹ́ ọ̀hún wà láyé níbo lẹ ti wá rí ní tẹ́ ẹ fẹ́ fi lè confront ẹ̀ ní ìsìn tí ò bá ṣe wípé encouragement ogún kẹfẹ́ ìyẹn rí tì kí èèwọ̀n kàn fẹ́ sọ lẹ́nu ni hmm. kò fi nǹkan kan dé gbé ọ̀run mọ́lẹ̀ ju ìwà àti loyalty lọ ṣùgbọ́n bó ṣe níwà tó ní loyalty tó ń ṣiṣẹ́ tó jẹ́ pé àwọn náà làágùn tó fi kú ọ̀rọ̀ jọ ó move on tó bá fẹ́ kẹ́mi ẹ̀ ògùn. kò ibi tó ṣe dé yẹn kò kọ́lé wọn lọ́wọ́. ibi tó ṣe dé náà ó ti gbìyànjú tọ́lọ́ ọlọ́run wa mọ̀ bó ṣe máa ń rìwọ́ọ̀dù èèyàn hmm. bí èdè wà sọ́ọ̀k pé ah, ah, àṣọ tó kù hmm. tó bá jẹ́ pé ó fèsì front hmm. àwọn tí wọ́n wá ń dúró ẹ rí i pé àwọn eléyìí wọn jà fún progress ntẹ́gbẹ́ ọ̀hún fi sílẹ̀ o àtọ̀ òótọ́ ni wọn wà after welfare ọmọ o then àwọn wọ́n ti ṣe gbogbo wọ́n list gbogbo asset ibo jẹnẹrétọ̀ wà mm. ibo ni mọ́tò wà ta ló ń gùn ta ló ń ṣe kínní táwọn ọmọ ti kiri ni hmm. hmm. ọkọ rẹ̀ wọn jà sẹẹrí ọkọ tí wọ́n sọ pé wọn jà tán praise lẹni yẹn hmm. ọkọ yẹn ni the next target wọn ọkọ dẹ̀ ti mọ̀ ó ti sá fún wọn. ó ti sá fún wọn ó mọ̀ wọ́n tẹ́lẹ̀ náà. nígbà tí wọ́n fẹ́ lọ take over wọn ti sọ pé dáàdi wa wọn rún àtọkọ àti egbe ọrùn wọn ìjàngbà tó wà láyé dájú wa ni kó wá máa darí church. àbí torí bàbá bẹ́ẹ̀ ni torí bàbá yẹn náà ṣàmọ. wọn ṣe sọ pé wọn sọ pé ibi tí bàbá yẹn wà kó máa wà láyé tiẹ̀ ṣùgbọ́n kí ni jẹ́ bíráǹchì hmm. lọ́ndà bàbá wa náà kó máa ṣàkóso ẹ̀ kó ṣe fi sọ́ndà ẹ̀. Hmm wọ́n ṣe jẹ́ pé sùn iná wá gbé wùwọ̀ tí wọ́n ní pé táwọn bá wà ní tọ́ọ̀tì yẹn táwọn bá máa fi lóṣù mẹ́fà hmm. ah, ayé á dá nǹkan mọ̀ nígbà tí gbé ọ̀run wà láyé ẹ̀ ṣe gbárùkù mọ́ káwá di níta wá di tọ́ọ̀tì ọ̀fà gbàyé nígbà tí gbogbo nílẹ̀ ní ìsọ̀sí sísìn. bẹ́ẹ̀ni mo tẹnu mọ́ mo ní wọn kó wá sí tọ́ọ̀tì yẹn o bẹ́ẹ̀ni hmm. ṣé kẹ́ẹ̀sì pa nìkan la kàn need láti kí ọ lọ́wọ́ EPA kó gbójú hmm. kó stomach everything. kó dẹ̀ fowó elépo di etí ẹ̀ kó má gbọ́rọ̀ kankan mọ́. má gbọ́rọ̀ kankan mọ́ o ní ìdá ti dàbí ọgbọ́n egbe ọ̀run ọ̀jọ́jú sẹ́yìn àkankan hmm. gbogbo wípé ẹ wá kó jewelries mo fẹ́ fún níbi fitting barrier bó hmm. bá ṣe fọ àwọn olóòkú kan sòkú wọn ibi tó bá ti ṣe yẹn náà bó ṣe fẹ́ nu bó ṣe rí ọlọ́run ti kájàrá àwọn kankan ntọ́lọ́ ń bá dẹ̀ ti ṣe téèyàn kan bá lóun fẹ́ tún hmm, ṣe ìyẹn atẹ́bọ̀ ni bọ́lọ̀ ń ṣe padà láti gbé ọ̀run hmm. orí ọlọ́run wọn bó ṣe tò sí fámìlì yẹn hmm. ọlọ́run dẹ̀ mọ̀ bó ṣe yọ kúrò ní ìrìn àjò rẹ̀ kó tó dé bus fẹ́ẹ́ oh, rí tá bá ń wà emotional ni pé àwọn sọ pé àwa la máa tọ́jú àwọn ọmọ ọlọ́run á tọ́jú wọn ọlọ́run á dàrẹ́ẹ̀tì wọn síbi táwọn ọmọ yóò ti rá láàánú tẹ́ ẹ bá ń dúró de àwọn ìyá kìnìkan ìyá kìnìkan tó ń pè kiri yìí àwọn eléyìí ẹ wo ẹnájì tán fi ń ṣépè ẹ wo ẹnájì tán fi ń vibrate lórí ogun ológun tán bá lo ẹnájì yẹn nígbà tí gbin ọ̀run wà láyé ni hmm. bóyá gbogbo bóyá ń dégbé tí wọn bá nínú fámìlì wọn ò bá dọ́bù wọn wà á hmm. tí ì mọ tó hì tiwọn hmm. sickness tiwọn ìṣẹ̀lẹ̀ tá a lè kí ọ sí sickness wọn nígbà tó bá di wípé symptoms ti sickness wọn manifest ẹ ẹ rí i pé wọn á gbéra wọn wá hmm. ìgbà yẹn la máa tó kí ọ wọn ẹ máa bẹ́tò lọ. ẹ ṣé sir thank you sir god bless you god bless you.